ربنا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 السلام عليكم ورحمة الله تعالى وبركاته أسأل المولى العظيم رب العرش الكريم أن يوفقنا وأن يجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه إخوة الإيمان أنا دائما أتفكر وأقول ينبغي بل يجب على كل مسلم أن يتفكر وأن يتدبر وأن ينظر إلى هذه المقدمة هذه المقدمة التي المقدمة التي كان الرسول صلى الله عليه وسلم يفتتئ به خطبته ويقتديه الصالحون الأولون السابقون من المهاجرين والأنصار وكذلك يتبعهم الذين أرادوا أن يتبعوا أعمالهم بأعمال الرسول صلى الله عليه وسلم فإن هذه المقدمة المباركة بغض النظر إليها وبتدبر إليها حق تدبر يدرك العاقل الكيس بأن هذه المقدمة تشمل جميع ما يحتاج إليه الإنسان الذي يريد أن يكون من السعداء في العاجل والآجل ليش؟ من هذه المقدمة ندرك إدراكا جازما بأن أفضل الكلام وخير الكلام كلام الله وخير الهدى هدى محمد وشر الأمور مهدفاتها ثم أفادنا المصطفى صلى الله عليه وسلم بأن كل مهدفة بدعة في هذا الدين الحنيف وكل بدعة ضلالة وكل ضلالة مرجوها ومصيرها إلى النار إخوة الإيمان كيف لا والرسول صلى الله عليه وسلم الذي أرسله الله إلينا بين له الشرائع وألهمه وأرشده وعلمه وهذا النبي الأمي بلغ الرسالة وأدى الأمانة وتركنا نحن أمته في البعثة البيضاء ليلها كنهارها لا يزيد عنها إلا هالك فكيف يكون الإنسان نو كيف يقول الإنسان أنه يريد أن يأتي بجديد في هذا الدين الحنيف الدين الذي قد أكمله الله وأتم نعمه علينا ظاهرة وباطنة فإخوة الإيمان ما ينبغي لنا أن نتخذ غير سبيل الرسول سبيلا وما ينبغي لنا أن نتبع غير سبيل الرسول سبيلا ثم نسميه دينا ألف كلا إخوة الإيمان الرسول وأصحابه صلوات الله وسلامه عليه ورضي الله تعالى عنهم قد أثنى الله عليهم ثناء إلهيا فقال جل من قائل يعني في قضية سيدهم صلى الله عليه وسلم من أطاع الرسول فقد أطاع الله ثم قال في آية أخرى إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله الذين الذين يدعونهم الرسول صلى الله عليه وسلم إذا سألتموهم ليش تفعلون هذا يقولون إنهم يحبون الرسول فالله سبحانه وتعالى صاحب الرسول قال إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يعني الذي يقول إنه يحب الرسول صلى الله عليه وسلم يكون هذا الهب هبا صادقا إذا كان تابعا للرسول صلى الله عليه وسلم ثم قال صلى الله ثم قال جل من قائل في أمر أصحابي قال السابقون الأولون سماهم الله السابقين سماهم الله الأولين قال السابقون الأولون من المهاجرين والأنصار هذا بيان وافي بيان شافي لا غموض فيها ولا اعوجاج قال السابقون الأولون من المهاجرين والأنصار ثم والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه هذا رضاء الله إذا كان رضاء الله إذا كان رضاء الله في شيء فماذا نحن طالب ماذا نحن نطلب أيضا فالذي يريد أن يعمل أي عمل يسميه عملا إلهيا لابد من أن يكون ذلك العمل تابعا لما فعله كما فعله صلى الله عليه وسلم أجل هذا أنا أرجو مني ومنكم جميعا أن نتخذ سبيل الرسول سبيلا وأن نتمسك بهذا الدين تمسكا إلهيا كيف يكون تمسكنا تمسكا إلهيا كما قال جل من قائل كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون هذه الآية تشمل جميع الخلق الذي يريد أن يدين لله سبحانه وتعالى إما أن تكون معلما وإما أن تكون متعلما وإذا كنت إذا كنت إذا كنت معلما أنت من ضمن آه بما كنتم تعلمون الكتابة وإذا كنت متعلما فأنت من يعني فئة وبما كنتم تدرسون هذه الآية شاملة كل الشمول قال جل من قائل كونوا ربانيين كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب يعني أيها المعلمون الذين يعلمون الناس كونوا ربانيين وبما كنتم تدرسون يعني أيها الدارسون الذين يتعلمون أمور دينهم كونوا ربانيين الإنسان الرباني إذا كان الإنسان ربانيا سبحانه وتعالى قد وعد لنا ذلك في الحديث القدسي قال ما زال في معنى الحديث ما, ما زال العبد يتقرب إلي بالنوافل حتى أكون بصره الذي يبصر به وأذنه الذي يسمع به ويده الذي يبطش به ورجله الذي يمشي به لو سألني لأوتينه إخوة الإيمان فماذا ماذا نطلب وراء هذا أسأله سبحانه وتعالى أن يوفقنا وأن يرشدنا وأن يهدينا إلى صراط مستقيم نسأله رب العرش الكريم أن يجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه وأن يرينا الحق حقا ويرزقنا اتباعه وأن يرينا الباطل باطلا ويرزقنا الاجتناب فإنه قادر على ذلك وهو عليه يسير وبالإجابة جدير ولا حول ولا قوة إلا بالله العلي العظيم a dúpẹ́ fún Allah Allah tí ó ṣe wá ní mùsùlùmí tá a jẹ́ ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam anabi tí ọlọ́run ọba ránṣẹ́ ọba tó ránṣẹ́ oró ọlọ́run ọba tó rán anabi ńṣẹ́ oró anabi ó fi ìmọ̀ ro nígbà tó jiná tán yányá. ó fi agbára kọ́tà ọmọ ká ó fi ro orú ànẹ́bì sallallahu alaihi wasallam pẹ̀lú òdodo kọ́dà bódodo yẹn ọba òun gẹ̀gẹ̀ alára wí torí mi bẹ́ẹ̀ tí mọ́wàá kọ́nà ń sàánú èèyàn ní kọjá wípé gbogbo ìgbà tọ́lọ́ ń bá fi yàn wájú báyìí tọ́ bá fi sọlá tọ́jọ́ wípé ìyá àtàkì lẹ́sùn ilé tọ́lọ́ bá lè sànú rẹ̀ débi kọ́ máa sòdodo débi pé ọ̀rọ̀ ìwá tó wá yí sí nkí àti ó tó wá ara rẹ̀ ọlọ́run bá ti kẹ́ bọ́lá tó ṣe fánàbí nu sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ ànábì kọjá pé à ẹ bó láwọn ṣe èèyàn wa ní nǹkan ìsọ rẹ̀ èèyàn wa lọ́jẹ̀bi ẹ̀yà fún ọ̀rọ̀ ànábì kọjá nínú tó èfi máa ń bà pé aṣáájú ìyá ọlọ́run ti sànú ẹ̀ ìkànnù ọlọ́run arú ànábì ní ìmọ̀ ọlọ́run fọlá arú ànábì kódà gbogbo tánẹ́bí ó tún níìdì tí ó fi ríṣẹ́ ìjẹ́ ọlọ́run ọba fi ro wọn ti ànábì ọwọ́ wọn fún ànábì gẹ́gẹ́ kọ́ mu fakiru nàbí yìí àwọn àfà tí wọ́n máa tọ́ torí kó lè yí ayé kó lè clear tí ò sí ìfẹ́ ẹnu lọ́dọ̀ wọn bí ti wù ọmọ tí ò sí torí tí ẹ fẹ́ jẹ́ àbí tí ẹ fẹ́ jẹ lọ́dọ̀ wọn tí ẹ fi máa tọwọ́ bọ ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n tọ́ bọ̀ pé kí ló dé tọ́rọ̀ wọ̀n jáde bí olówó tálẹ́bí sì nídìí owó wàláyé sì nídìí owó jàmọ́ wàláhì ìsìláàmù nídìí owó gan àbá nídìí owó gan àdébítọ́lọ́wọ́ abẹ́sẹ̀ rẹ̀ kí ló dé tọ́rọ̀ wọ̀n jẹ́ olówó. tó jẹ́ wípé a sì ti rí inú àwọn ànábì ọlọ́run tó ṣáájú tó jẹ́ wípé owó ọlọ́run kò tiẹ̀ ní rẹpẹpẹ léyìí tí ń túbọ̀ sí wípé ọlọ́run èé sọba tí ò lágbára kọ́sọ̀ yẹn lólówó ó sì fẹ́ràn ànábì kò sí àfún lówó àwọn wa tọ́ bọ̀ ní fákírù yìí tẹ́ ẹ bá mi táwọn àfa ẹ̀sìn lórí ọ̀rọ̀ tọ́pìkì tí mo kàn wá sọ yẹn fákírù yìí mùjíza wọ́n ni. a sì mọ̀ pé jíjẹ́ mẹ́rẹ́kù níṣẹ́ ìyanu wọn á fakiru nàbí yí mu'jizatun fakiru nàbí yí mu'jiza ìtí jẹ́ fakiru òun ni poverty àìlówó àìní ntẹ̀yẹ̀ níyì wọ́n wá ní fakiru nàbí yí àìlówó tá nàbí olówó wọ́n ní mu'jizatun mẹ́rẹ́kù ni iṣẹ́ ìyanu kan ni wọ́n wá bẹ̀rẹ̀ analysis because tí àwọn àpá àbá mú ọ̀rọ̀ báyìí tí wọ́n bá mú báàbù tẹ́ bá mú tọ́pìkì fún nǹkan tẹ́ bá kọ́ sọ tọ́pìkì báyìí yóò máa ṣe ọpọlọ yẹn báyìí pé iye àti ṣe é jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ́ bá bẹ̀rẹ̀ sí ìlà àwọn afẹ́ẹ̀sì wa tọ́ bọ̀ pé ìtẹ́tùmọ̀ pé àìlówó ànábì mírèkù ni àyà pọ̀lú alukurani ọ̀rọ̀ pọ̀lú àdìsí ṣùgbọ́n ẹja mọ̀ kọ́ wá ní alukurani àwọn kèfèrí àwọn yahudi àwọn kèfèrí àwọn yahudi àwọn nasara àwọn kùrẹ́sì gbogbo àwọn ìran kèfèrí wọ́n wo ànábì báyìí wọ́n ní mali hazar rasul irú èjìṣẹ́ wo yakulu tọ́hámà tọ́yẹ́ ta ń jẹ ló náà ń jẹ wọ́n yá fi àsùwà nítorí máa lọ ọjà wọ́n wá bẹ́ẹ̀ rè pé kí ni bẹ́ẹ̀ tó wọ́n ní tọ́wọ́ jẹ́ pàdánù ọlọ́ọ̀ni kọ̀yọ́ jẹ́ pé irú téèyàn ń jẹ ní ọmọ ẹ̀jẹ̀ kọ̀yọ́ ká máa rí lọ́jà kọ̀yọ́ ká máa rí láàrin àwọn tọba bá jẹ́ wípé ọlọ́run tiẹ̀ wà ráyàn ńṣẹ́ èèyàn ńlá kan lọ́lọ́run wò ẹni ọmọ níbi níra kan tó jẹ́ pé ó jogún ọlá ó jogún owó ó jogún ilẹ̀ ó jogún gbogbo nǹkan yóò ṣe tẹ̀lé ọlọ́run wa ni ànábì rí kò jogún owó kò jogún ọlá ọmọ tí ọba bàbá rẹ̀ ti kú bí sọmọ ọdún mẹ́fà ti ṣe é ṣúre fún pé ilẹ̀ mi báyìí èmi mo ni iye báyìí bẹ́ẹ̀ báńkì mi kóòdù tó wà lórí atm mi rèé ọlọ́run yọwọ́ gbogbo ẹni tó lè ṣe fáàrí pé àwọn aláṣọ di ọyọ́ kò lára bàbá bàbá tó tún tọ́ ọlọ́run tún yọwọ́ rẹ̀ kú jìnnà ẹgbẹ́ bàbá padà sọ́dọ̀ rẹ̀ tálíkà pátákátá tiẹ̀ ali àbútọ́lì bì ọmọ ló bí pọ̀ kò ìtàbùtọ́ libi tọ́tọ́ ànábì nígbà tí abdulmutọ́ libi abdulmutọ́lì òní grandfather ànábì sallallahu alayhi wa sallam òní grandpa òun ló bẹ̀rẹ̀ sí tọ́ ànábì ìgbà tó náà tún kú òun bẹ̀ abdulmutọ́lì òun ni uncle ànábì sallallahu alayhi wa sallam òun tiẹ̀ kò tiẹ̀ ní nkankan ọmọ ló bíjọ rẹpẹtẹ ṣùgbọ́n bá ànábì ṣe bó ṣe gbà ànábì báyìí. pé ọmọ kílè mi ìníjọ́ kí ọjẹ́ ńgbà tí wọn ò tí ì mọ kókó bí ọlọ́run ti fẹ́ sànẹ́bì bọ́mọ kọ́kọ́ nìyẹn ni pé kọ́ ọmọ máa dunnú lórí pé ayé gba tiẹ̀ torí pé ń gba tiẹ̀ táyé bá gba torí pé wọn ò tí ì tí ọ̀rọ̀ rẹ ń lọ ti gbà ọ́ tó wọ́n sì kọ́ tó ń bá dé fún ọ jẹ́ pé kọ́ yẹ kéèyàn kó sì máa sátúgbẹ́kẹ̀ lọ́lọ́run ọba lọ torí pé kò sí tọ́lá nẹ́bí ádámù ó fún yàn iye tí ní fi májè sí i níta pè ní májè ó ní ìlà tí fà síbi ìwé lẹ́gbẹ̀ẹ́ wọ́n wàá gbogbo ẹni tó bá ọmọ do not write imagine gbogbo kọ kọjá ibi bọ́mọ ádámù náà máa rẹ kọjá ibi gbogbo àwọn ó níbi tí wọ́n rò pé kí nǹkan wọn dé tó bá ti fẹ́ ti dáràn so tó bá bẹ́ẹ̀ pé kì í sọ lọ wá dì mọ́ láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó wá jẹ́ pé ọ̀rọ̀ wá fẹ́ yí mọ́ ọlọ́ ló ṣẹ̀ wọ́n lọ kì í dó ọlọ́run dá o ọlọ́run kò dá ọlọ́run ayé rẹ wà ìgbàgbọ́ ọlọ́run nìkan àti kí ẹ̀mí rẹ ó le sí pé lẹ́yìn ọlọ́run ọlọ́run ló tún kà kò sí nǹkan kan mímọ́ gbogbo ẹgbẹ́ bá fẹ́ràn sí ọtí ọmọ ẹgbẹ́ sábà bíi bísímìlà ṣùgbọ́n pẹ́ bẹ́ẹ̀ pé ẹ̀mí rẹ̀ ọ̀ máa sọ fún ọ wípé ó ti sú ọ̀fúrú àwa yìí dáàdi wa ní ọmọ onílẹ̀ ní mí ó ti sú ọ̀fúrú mi yìí gbogbo àwọn ẹ̀gbọ́n mi mẹ́jọ nìyá wa bì àwọn méje ti wà lamẹ́ríkà wọ́n ti wà London wọ́n ti wà Germany ó ti wá lè mọ́jà fúru wa yìí tọ́wọ́ yẹ pé bẹ́ẹ̀ lẹ́mí rẹ bá sọ ó ti fẹ́ẹ̀lì ó ti palẹ̀ fẹ́lú ọ̀mọ́ láti fájìrò hayatik láti bẹ̀rẹ̀ ayé rẹ̀ ntí kámi rẹ̀ ọ máa sọ fún wa ni pé bá mi yìí ṣe Allah kò sẹ́ni tó lè ṣe nǹkan kan fún ní àfọlọ́ Abdul tó wá padà tó ànábì sallallahu alayhi wa òun ló bí Ali ọmọ àbí Talib Ali tánàbí náà padà tó tọ́ kẹ́rin mọ̀ pé oore lóore máa wọ́tọ̀ kò sóore tó ṣe torí ọlọ́run tó ní gbẹ̀sán rẹ̀ Abu Talib òun ló tó ànábì wàláyà Abu òun ní kankan inú tóun náà ti padà sọ pé ah, ọmọ ńlá lọmọ yìí ni pé ó fẹ́ discover pé dídé tàbí wọnú fámìlì òun báyìí oúnjẹ táwọn máa gbé lẹ̀kalẹ̀ báyìí tẹ́lẹ̀ tó ọmọ bíi mẹ́wàá sọ pé kò yó àwọn dédé oúnjẹ náà wọ́n gbé kalẹ̀ wọ́n ti pọ̀ sí ànábì náà tún ti tó ó tún ti kún ọ wọ́n wá ń jẹ́ alájẹpàtì wàláì débi pé àbútọ́ níbi sọ wípé dídé tí muhammadu wọnú ẹbí yìí tó wọnú fámìlì yìí wá àtijọ́ náà ni ìtì mọ̀nira mọ́ gbogbo ntí ọwọ́ ọ̀nù lè ti aná wa tá a ti ní mọ̀nira mọ́ lórí ọlọ́njọ́ wo ọbẹ̀ wa mọ̀jà fọ́ ara wa fanira o ọlọ́run ṣàánú wa gbàdúrà wa naam wọ́n wá ní fakiru nàbí mùjíza àìlówó ànábì mírèkù ni torí pé bá ànábì bá lówó lọ́lọ́run wa ṣe báyìí fún àwọn èèyàn sọ wípé owó ló fi rà wá. kéèyàn má lówó lọ káwọn èsì máa tẹ̀lé tó báyìí ẹ wá wà àtijọ́ ó ti kú òǹbẹ̀ ẹni tó bá dé mẹ́ta dé mẹ́rin náà dé gbogbo àwọn nǹkan ni ó mọ̀ pé ọlọ́nkẹ́ ànábì sallallahu alayhi wa sallam ọlọ́run bá kẹ́ ànábì pọ̀ ìkẹ́ yẹn pọ̀ ọlọ́run gbàdúrà ànábì ọlọ́run wà pẹ̀lú ànábì pọ̀ sallallahu alayhi wa sallam jama ànábì tọrọ nǹkan kan lọ́dún tó wọ Mẹdínà báyìí bí ṣe wọ mọ̀dínà báyìí ẹni tó bá lójú tó sì mọ̀ràn wò tó sì létí tó ṣe gbọ́rọ̀ tó bá dé mọ́kà tó bá dé mọ̀dínà gbogbo ń tà ń sọ fún wa náà yóò clear sí àrùn máa ń dà wọ́n láàmú ní mọ̀dínà tẹ́lẹ̀ ìgbóná measles ó máa ń mú wọn tọ́ pé ẹlòmíì tó ti lé ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ ó lè má lè sọ̀rọ̀ mọ́ etí ẹlòmíì di lójijì ahọ́n ẹlòmíì lọ ojú ẹlòmíì fọ́ kankan báwo ni ṣe wọ mọ̀dínà báyìí anábì ni wọ́n lọ ẹ bá wo nǹkan dókítà tí ó sì rú ẹ̀ anábì ni wọ́n ṣé gbogbo dókítọ̀ kó fún yẹn tẹ́bílẹ́tì kó fún yẹn ní abẹ́rẹ́ kó fún yẹn ní ìfúnpá láti sọ pé ó mú nǹkan kó lára rẹ̀ kó lọ wá àyídà gbogbo ń ma bí ẹ ṣe wá wọ báyìí ibà ibà ìgbóná ó mú kálukú gàgà ni pé ìwọ ọlọ́run mo bẹ̀ ọ́ pẹ̀lú inú ọlá rẹ tó ní tó tóbi sọ ìlú ìdí ìrọ̀rùn bí sọ di bí sọ sọ́ọ́dì gbígbé ní rọrùn fún àtẹ̀mí àti gbogbo àwọn tá a wọ bí wa wá jẹ́ kí ìrọ̀rùn wọn bá gbogbo àwọn tẹ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n mọ̀ pé àlejò rẹ̀ la jẹ́ fáwọn ọlọ́run ṣé wọ́n lálejò rẹ̀ fún ọ bọ́lọ́run ti kó gbóná kó mẹ́dínà mi. àdébí wa sọ pé ìwọ ọlọ́run ìlú mẹ̀dínà yìí gbogbo ẹni tí ọkàn rẹ̀ bá ń wù tọ́lẹ́ pé gbogbo ògbà ọkàn ń wù kó wá sílùú mẹ̀dínà yìí ọlọ́run ọba dákun jẹ́ kí ìṣirà ìbalẹ̀ ọkàn àti kọ́ńtàbí ẹni wípé dúró náà ìwọ ò ní pírọ́blẹ́mù kankan nílé ètí ronú ni yọ máa ṣẹlẹ̀ sí i ìhun gbogbo ẹni tí bá ń jẹ̀rẹ̀ láti lọ Mádínà àdébìtì wa ní ìwọ ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá wá jẹ́ wípé ìbínú Mádínà yìí ń bẹ lọ́kàn rẹ̀ ọlọ́run jẹ́ ọlá rẹ̀ ó dàbí ìgbà wọn dayọ̀ nú omi ah, ẹ̀gbọ́yé ṣé bá dayọ̀ nú omi kí ni ó ṣẹlẹ̀ yóò parẹ́ ẹni yóò yòrò kò jẹ́ yóò mọ́ o ti parẹ́ nìyẹn kò sí mú bọ́lá ìpè iyọ̀ ire sallallahu alayhi wa sallam so bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn nǹkan yìí so wọ́n wá ní gbogbo àwọn nǹkan yìí kọ́lá wọn wá ṣe fẹ́ni tí ò lówó pẹ́ẹ́pẹ́ àti bọ́ àti jẹun fún rẹ̀ ó ṣòro fún un káwọn èèyàn wá tẹ̀lé pé àwọn lásà tẹ̀lé wọ́n ní ẹ tún lọ wò ó tẹ̀sí mọ̀ pé àìlówó àmẹ́bí mírèkù ni ni pé àwọn èèyàn ń bẹ ní mọ́tà tí wọ́n fi owó tí fi kanta ànábì nínú wọn ni wàlídù ọmọ mùgírà wàlídù ọmọ mùgírà yìí ó padà fẹ́ lára rẹ̀ sọ pé àhàlákìtù máa lan lùbàdàn tẹ́bà lọ wo sóràtù sóràtù ẹ̀ mujá sóràtù balad ó ní àhàlákìtù máa lan lùbàdàn tẹ́bà pé máa lan lùbàdàn owó gìrìmọ̀yàn kéèyàn ẹ̀ńtọ́ náwó kọ́ sọ pé lórí pé òun fẹ́ ti ìsìláàmù ṣubú òun fẹ́ ti ànábì ṣubú àlákìtù máa lùbàdàn ó lò na exorbitant amount of money huge money owó girimanya táwọn bàbá wa sọ pé owó jaburata owó girimanya tó bá jẹ́ pé bó ṣe wá náwó yẹn máa lán lùbàdàn bó ṣe wá náwó láti fi ti ìsìláàmù wó yẹn tó bá jẹ́ pé wọ́n là nẹ́bí náà wá ní tànàbí náà kó jáde pé tó náwó mílíọ̀nù àná tú mílíọ̀nù. tó bá ná two million máa ná four million padà wíìn ní bó ṣe wíìn yìí kí lásọ àníọ́ owó ní agbára ọlọ́run afẹ́ já mọ̀ pé owó ọ̀lágbára lẹ́gbẹ̀ẹ́ mo fẹ́ ọlọ́run ọmọ mùgíyá wa ná owó ànábì wa ná kò sí nǹkan kan àfọlọ́run kò sí nǹkan kan àfọlọ́run ànábì wa yẹn. pọ̀ fún ẹ̀ ó ní lẹ́nu lùbàdàn á lórí pé mo fẹ́ bẹ̀ẹ̀ sí ìjẹ́mọ́ muhammad lọ́wọ́ mọ ná girimanya owó ẹ wá wọ ayé náà lónìí náà ẹ wọ bá ṣe ń ṣe ẹ wọ bí àwọn ẹsẹ ń fi owó antagonize ẹsìn ẹ wọ bí ẹsẹ ń fẹ́ fi owó ti Islam wo bí ẹsẹ wá ń ṣe tó bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bá tún ń ṣe ìjìlá kí nǹkan ọmọ ẹ̀yà wà wọ́n mọ kíláàsì yẹn pé ọ ṣé ń tẹ́ ṣe yìí ẹ wo wíkẹ́ mo mọ̀ pé mo wà mọ́tà mọ́tà ni mo ti kàròyìn pé wíkẹ́ wó mọ́ṣáláṣí abẹ́ẹ̀kọ́ ni ó wó mọ́ṣáláṣí wíkẹ́ owó mọ́ṣáláṣí wàláhì mo sọ fún pẹ̀lú ìgbàgbọ́ wíkẹ́ tó wó mọ́ṣáláṣí hù nítorí ọ̀sẹ̀lẹ̀ tó fi wó mọ́ṣáláṣí hù tó bá jẹ́ pé lóòótọ́ ló wó àtòwò àti gbogbo ọmọ rẹ o àtàwọn àwọn ọmọdé ọmọ rẹ o ọyọ wọn kóra àwọn ìjọba yìí kí wọ́n tètè bẹ̀rẹ̀ sí í sunkún kí ló dé torí pé ẹni tó dẹ́rú ẹ̀wọ̀n ọjọ́ kìnìún àná kí ló ṣẹlẹ̀ sí ìgbésí ayé gbogbo wọn kéèyàn ó lè kọ́ ba kéèyàn bá kó rí mú kéèyàn ta jó kéèyàn fọ́ wú ó ti bàjẹ́. ẹni tó fa lẹ́tà sáré bíi lẹ́tà nìkan ni o ọkọ̀ fa lẹ́tà ànábì kọ lẹ́tà sí sallallahu alaihi wasallam ọba kẹfẹ́ rí ni ànábì wa kọ lẹ́tà sí wípé <clears throat> sallallahu alaihi wasallam gbogbo tí ó mú wa kúrò lẹ́yìn ànábì ọlọ́run mẹ́jọ bá wa jama ẹ̀ wá lọ gbọ́ yé dáadáa ó ti kúrò lẹ́yìn ànábì ọkàn sáámi ni o gbogbo ìgbà tó bá ti jẹ́ pé bíjì à ń wù ọ́ nínú ọkàn rẹ ìta ànábì ò ṣe ìwù ò ṣe wọn lọ́rọ̀ mọ́ mu ọ kúrò lẹ́yìn ànábì ò sì sáàmì kí lè sáàmì fún ṣé bá ànábì ti clear ọ̀rọ̀ ẹlọ́mọ́ mu ọ kúrò lẹ́yìn ànábì ò ń sáàmì ó sì ṣe mòlúdì ọ̀n tẹlifírétì ìjìra ìjìra wà ó à ń sẹlifireti rẹ̀ ọ̀ ń lọ ẹ̀ẹ́dẹ̀lẹ́tòlù kọ́dìrì ń lọ pósítà ẹ̀ẹ́dẹ̀lẹ́tòlù kọ́dìrì akọrin mọ́jú wọ́n lu bàndírì òǹjọ wọ́n ní tí ó mọ ọkọ̀ lẹ́yìn ànábì ọlọ́mọ àbùbọ̀ ọ̀lànà dèdèrè ni ó o ti kú lẹ́yìn ànábì báwọn yes torí pé mọ̀kọ́dìmà the preface ọ̀rọ̀ tánàbí kọ́kọ́ máa sọ yìí òun gẹ́gẹ́ ni mo fẹ́ tú fún yín lọ́sàn yìí ẹni yìí ọba ni ọlá ni gbogbo nǹkan ló anabi wa kọ lẹ́tà sí bá anabi ṣe máa kọ lẹ́tà rẹ̀ anabi wa mú báyìí báyìí àti wèé ọ̀ya ẹ máa kọ́ wọ́n wàá sọ pé ọlọ́wà anabi ah, tóbi anabi anabi dá bí anabi bá fẹ́ àdírẹ́sì lẹ́tà sí kèfèrí tọ́jú ọlọ́lá anabi ọ̀pọ̀ lẹ́rẹ̀ẹ́ bíi pé ẹ̀ torí pé kódà kéèyàn jẹ́ olórí ibu kọ́ jẹ́ pé ọ̀gá àwọn olórí ibu ni tọ́ba ti lè jọ̀gà ìjọ̀gà ò sí níbi kankan jọ̀dọ̀ ọlọ́run lọ. kọ́wá bọ́ gáràjì ní ìsìn gbogbo èèyàn mọ̀ pé tọ́ọ̀gì ọ̀dà ọ̀há rí olórí gáràjì á ń ṣèbí tọ́ọ̀gì ọ̀dà ọ̀jẹ̀ ìyàgbọ́n ọ̀bá pa ọ́ torí pé gbogbo tí máa jó lórí olórí gbogbo nǹkan lọ́wọ́ fún olórí kò sí níjọ́ pé dàrúkì a àmọ́ a kálukú pẹ̀lú olórí wọn wọ́n nígbà tọ́lọ́ da ogun kan tán ó fún àtàpàpọ̀ ó ní kọ́ máa jó lórí ọlọ́run ogun ọjọ́ tán ó ní jimá máa jó lórí ọ̀dà gbogbo oṣù tán ó ní kí máa jó lórí ọ̀dà gbogbo gbogbo àwọn obìnrin tọ́jà yìí pé wọ́n àwọn ọmọge tí wọ́n sọ abẹ́ wọn títí a fi wọlé ọkọ wọn sẹ́nìkan ò débẹ̀ ju pé ọ̀pẹ èèyàn kọ́kọ́ débẹ̀ bá ọkọ rẹ̀ gẹ́gẹ́ sọ igi rẹ̀ fún ni ó fi gbogbo ọba gbogbo ẹni tó di ọlá tán tó wá ń jayé fàmílétè tutọ́ pé àwọn ará wa bẹ́ẹ̀ bọ́mọ wa sọmọ èèyàn bá dá nǹkan kan ọmọ wa lágbára fún ó fi fìrò náà so lórí wọn gbogbo ẹni tí máa pè wọ́n láyé ó fi bìláàlù so lórí wọn gbogbo àfa àlàyé ó fi màá sọ ọmọ jábàlì so lórí wọn níjọ́ gbọ́dọ̀ kí a mọ̀ gbogbo tí jẹ́ àfa àtọ́kájà àfa súnà ẹ̀yin màá sọ ọmọ jábàlì látòsí kì í tún sẹ́yìn ànábì gan ọ̀rọ̀ ọ̀nà ànábì jì kọjá báwọn tiẹ̀ kí àlẹ́ fi ń wéyìí ẹ̀ mọ orí tábìlì ó sí níjọ́ tí gbogbo èèyàn wà lórí ìgò lórí ìdààmú wọ́n ń pe àdáyẹ ní àdáwàsílà àdáwàsílà ntàlẹ́bí òfin jókòó níjọ́ gbẹdẹ̀ kíámà níjọ́ gbogbo èèyàn ó dùn ó ádámù ó dùn ó núà ó dùn ó ibrahim ó dùn ó musa ó dùn ó isa ó dùn ó yáyá ó dùn ó zakari ó dùn ó gbogbo ńgbà nẹ́bí yáyá bá dúró tí zakari yà dúró ìrẹsẹ̀ wù yí bóní ti ń bọ̀ gan tí ò lókun rọrùn títí parọ́ fún pé wọ́n sọ ìdọ̀ka bàbá níjọ́ gbẹdẹ̀ kíámà òun wọ́n da díẹ̀ ṣéwù ló wọn sọ yín bàbá wọn wà dàbí ẹ̀ wọ́n kà máa gbé yín nìyí àbí babaláwo ìyá gbójúlé tẹ́ǹpọ̀fọ̀ tẹ́ǹpọ̀fọ̀ ọbọ̀ ìyàbí ẹ̀ mọ́lẹ̀ láàyè kọ̀wá kúdìjọ́ kejì eyín sí abẹ́bà mo lè sọ bí a ṣe ṣe yín sẹ́yìn ó fi ìyàbí ẹ̀ mọ́lẹ̀ láàyè tí ò ní kú fúnjọ́ méje mo fi ọlọ́run gbogbo àgbẹ̀mọ́ra ni bẹ́ẹ̀ ni mo wí fún yín mo lè kọ́ yín tọ́ọ̀bà fẹ́ king tọ́ba fẹ́ rí nǹkan ẹlẹ́mìí mọ́lẹ̀ tọ́ọ̀bà kó kú fúnjọ́ méje tọ́yẹ pé gbàgede tọ́ba lọ wú báyìí ó tún gba láàyè sí àlàáfíà rẹ̀ ó pè ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ kò sí ní kẹ́kẹ́ ṣe pẹ̀lú ayé rẹ̀ wọ́n pa á dànù bẹ́ẹ̀ ni mo wí fún yín sọ gbogbo àwọn nǹkan wọ́n àwọn ẹgbẹ́ fi ń gbé yín mọ́ra yẹn kò ní túmọ̀ kátà gbogbo ẹ̀ lámà wọ́n gba ọ̀pọ̀ àwọn yọ̀ǹkan lára rẹ̀ mo lè kọ́ bó ṣe yọ bí mẹ́wàá lára èèyàn tọ́ba gbọ́ ọ̀pá atọ ẹ̀kẹ́ láàrin ìwọ pé lò lọ́sàn wàá gbọ́ iye tiẹ̀ pé fifty thousand yọ mẹ́wàá láàrẹ rẹ̀ pẹ́yọ kọ̀ọ̀kan fifty fifty thousand ni kọ́ yọ fifty thousand jẹ́ owó yọ ọmọ pẹ̀lú eléyìí ẹ lọ gbà pé níjọ́ tá a wà lómi lọ́dọ̀dọ̀ bàbá wa nínú kótó tá a ti kú lọ́dọ̀ bàbá wa tá a ti bọ́ nu kótókótó lọ́dọ̀ ìyá wa o láti inú kótókótó tá a ti bọ́ sílé ayé kòtókòtó yìí táwa á lò gbèsè ayé fáká tó lọ́nu kòtó ta ló wà tá a wà lómi ta ló wà pẹ̀lú wa ta ló sí gbẹrẹ fún wa ta ló fún wa nígbàdí ta ló fi nǹkan ra wa la tómi ò fi dànù láti omi adẹ̀jẹ̀ ta ló fún wa ní nǹkan tá a sí ta kí la fi fọ́kọ mu tómi fi dẹ̀jẹ̀ kí la fi fọ́ ẹ̀kọ mu kí la fi sínú epo pupa tá a lá tẹ́jẹ̀ fi di ẹran ó ṣe jọra wọn níbi ìbáṣe pọ́lọ̀ ń tóbi nínú omi tá a dà á lẹ́hùn tá a dà síyàwó wa láhùn tọ́wá di kéèyàn máa mi ní ọmọ mi ní o ojú dà ń bẹ̀ náà etí dà náà ẹnu dà apá dà ẹsẹ̀ dà egun dà awọ dà iṣẹ́ dà àwọn tó wá dúró àìkọ̀m̀plíìtì àtúntìdè èèyàn kí lè yí sí <coughs> kí ni eyín kí ló fi jọ ogun tí ń bọ̀ yìí gbogbo orí yìí. kí lẹ́yìn fi eyín eegun kọ́rùn òní kí ló fi gbogbo tí bọ̀ látòrí wa dọ́rùn wa báyìí ẹ̀rẹ̀ ni kí lẹ́yìn fi kí ni tí wọ́n fi jọra wọn bí ìbá ti kọ́lọ̀ ń tóbi. bàbá wa kékeré bẹ́yìn wa bá yọ pé milk teeth tó wa yọ ọlọ́wọ́ tún mi wà nínú èrìgì ń bolo yín wà dàgbà téèyàn fẹ́ yín kálẹ̀ wọ́n fẹ̀sẹ̀ yọ mọ́ tí ẹ gbọ́ ẹni tí ń kọ̀ǹtúrò kínní yà lágbára ni ìhùn náà ni Allah ẹni tó dà anábì anábì wa pa ẹni ilé ìlà azimi to excellency to kínní kan gbogbo tí yẹn bá ń jẹ́ lànàbì máa pè é anábì wa ni salamu nara mẹni tábà àlehuda ṣùgbọ́n gbogbo ń ta wíyí o ibi tó là pín sí. Si tọ́là tọ́là wà ní kéèyàn tẹ̀lé ọba kan oṣù tí ń bẹ ń sámà o ànábì bá kọ lẹ́tà síbẹ̀ ó sì ó sì ráàpù lẹ́tà ànábì bá fẹ́rẹ́ sẹ́sì ó sì mú lẹ́tà ó sì kàbá bó ti kàbá tó gbúrò pé ànábì lọ kọ lẹ́tà ránṣẹ́ sóun ẹ̀ kí lọ́wọ́ kọ́ ọ́nù lẹ́tà what was the content the content was I should you know worship Allah ó ní òun ọkàn fa lẹ́tà ànábì yà fọ́rọ́rọ́ fọ́rọ́rọ́ lójú ẹ̀ tànàbí rán ẹni ṣèdọ́dọ́ ànábì ó sì jì sẹ́fà ànábì tán ànábì ní kí ló ṣe ọlọ́pàá lẹ́tà ya ànábì ní Allahu Akbar ànábì ní sẹ́ẹ̀rí bó ṣe jẹ́ ọlọ́lá tóun láyé ọlá ti pin lórí rẹ̀ báwọn ànábì ní ọlá táwọn ọmọ rẹ̀ ó dé àbí àwọn ọmọdé ọmọ rẹ̀ ó dé ó ti fa ọlá ń ya. òun náà ṣàkóso ọ̀tún gbọ́dọ̀ bá ní tánàbì sọ. So ọba gbọ́dọ̀ bá ní dáná bí sọ pé ọlá ti tán kankan nílùú wọn ọkùnrin ní sì máa jọba gbóò ẹni tó bá ti wá pa òǹbí rẹ̀ kò ní jọba o mo è débẹ̀ rárá ọmọkùnrin tó bí wá pa ẹ bá wo tí ẹ bá ṣe pẹ̀lú ọ tó ẹ jẹ́ pé èpè òdodo ni kọ́ wá ò pé o ti pákéjì ẹ̀ o ti búlọ́ọ̀kù èpè ó ní mọ̀nà sí pé ó bàṣẹ́ tó bá jẹ́ pé láti sámà ni o ọmọ rẹ̀ tọjọ́kùnrin tọ́jẹ́ crown prince wàlíyù ahad là ń pè ní kéwú crown prince làwọn òyìnbó ń pè é àwa yorùbá ń pè é ní àròlé àbí ọmọ ọba ọba lọ́la àrẹ̀mọ rí ẹ pé àrẹ̀mọ ọba lọ́la oríṣiríṣi ó kọ ló kọ wọn wọ́n ti ẹ̀ tó má obìnrin kan sáàkì <laughs> sáàkì <laughs> so sáàkì wa padà bẹ̀ lè tọ́jà yìí pé it was taboo. nínú ẹbí nínú ọ̀rẹ́ wọn kò gbọ́dọ̀ ọwọ́ apá gbàtọ́ kí ló padà torí kí ni kó o lè jọba ni wọ́n ní ọ̀wá ní padà pa òun náà nígbà wọn apá wọ́n ní ètò àdébí ò lè kankan ṣé ń torí kan ló ní kí wọn lóbìnrin ní ọjọba wọn ti obìnrin jọba torí pé látọ̀dọ̀ tiẹ̀ wọ́n ti fòbìn ìjọba ó tún ti kó bá gbogbo obìnrin láyé tó bá lòun fẹ́ ga ṣáájú gbogbo bí obìnrin bá ti ṣáájú láyé ibẹ̀ ò ní dà ìjọ lẹ́gùn ti bẹ̀rẹ̀ anábì ní láéláé yòfúlẹ̀ akọ òmùn àwọn kan báyìí báyìí ò ní jèrè àwọn wo ni alladhina wallaw umurahum imra'a àwọn tí a bá ní kóbìnrin wọn máa líìdì àwọn bọ́lá ti parẹ́ ń bẹ̀ nu kábàárù pé èèyàn wá wó mọ́ṣáláṣí wike ọlọ́mbẹ eh, jama ẹ̀sìn yìí ọlọ́wọ́ amú wa fànàbí wa sàlàyé ẹ̀sìn fún wa nínú mùkọ́ jìmọ̀ yẹ ọ̀rọ̀ àkọ́kọ́ sọ tá a ma sọ́njọ́ jìmọ̀ yẹ ó lànàbí kọ́kọ́ máa fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láyé inna alhamdulillah nahmaduhu ìtumọ̀ ni pé gbogbo jẹ́ gbogbo ohun jẹ́ gbogbo ntí jẹ́ mọ bàm gbogbo ntí jẹ́ kíkà sára gbogbo ntí jẹ́ mọ bàm gbogbo ntí jẹ́ mọ síkìlà gbogbo ntí jẹ́ mọ káwọ́ òkè pọ̀kásẹ̀ òkè gbogbo ara òkè kò sẹ́ni tó pọ̀ sí àfọlọ́ so yóò lè díẹ̀ fún gbogbo ẹ̀yin sábà ní gáràjì tí ẹ bá ń káwọ́ òkè fún ẹ̀ sọ pé ẹ káálẹ̀ torí pé oríire ó burú kẹ́yìn gbogbo èyíkéyìí tí ọba wà nínú pohùn tọ́ba jẹ́ yẹn tèmi ni ó sọ fún un. Yes. tẹ́lẹ̀ táwọn kè ọ ń bu ẹ̀jẹ̀ nu o ẹni oṣù tá a káwọ́ ni o òun ni o gbogbo ẹni tẹ́ fẹ́ jọba mọ́tò o ọlọ́ọ̀nìkan ní kábíyèsí o torí pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run ṣeun nínú jẹ́mọ̀ràn yìí ẹnìkan ti fẹ́ jẹ ọba báyìí ọlọ́run fẹ́ fún lọ́ba. bíínìlá mo ti sọ pé pẹ̀lú ògbó ọlọ́nkọ́ lọ jẹ́ bíínìlá kò sí níjọba ẹlẹ́bọ ìjọba rẹ̀ yóò pa ẹbọ rẹ̀ lu ẹni pẹ̀lú ògbó ọlọ́run torí pé alùsùnà ni ẹni fa wí wọ́n wá ń jókòó báyìí náà àmọ́ àní ìjúwe rẹ̀ fún kẹ́mọ́ lọ́mọ bá wọn pé kọ́mọ fún ní sàkọ́lẹ̀ náà ikhwatal iman àdébí wa ni gbogbo ti jẹ́ ọlá ipò mọ̀gbà mọ̀kàsára mọ̀sífìlà mọ̀gbọ́ mọ̀gbọ́sùbà tọ́lọ́ nìkan ni. à ń bẹ̀ ẹ́ à ń wá e ẹ̀ à ń wá kó fi wá à ń wá kó fẹsẹ̀ wá nílẹ̀ lórí dáadáa bá ń sọ̀rọ̀ ẹ lọ tó bá ń sọ́bọ̀ pé pé àti gbogbo obi ọ̀kan oṣù lọ́lọ́run kò bu kò sẹ́ni tó tún lè ṣe bíi rẹ̀ kò ṣe bí ẹnìkankan ẹnìkan ò lè ṣe bíi tiẹ̀ kò wó gbogbo ẹni tí máa ṣe nǹkan láyé ń wo tọ́lọ́ ni. àwọn awúbẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó dáa jù tí ò sí laị nnọrọ ńlọrọ̀ ọlọ́run. wàkàrẹ̀ ìhúdà ọ̀nà téèyàn ọ̀tọ̀ láti ṣẹ̀sìn tí ò ní sórí ibú ìhúdà nẹ́bì òǹlọ̀nà tánẹ́bì bá fi ṣe. àbẹ́bí wa ni wàṣàrà ni wọ́n mú ètò burú jù nínú pé èèyàn ń gbogbo bá dálẹ̀ ń di ẹ̀sìn. ọ̀yọ́ pé bóyá nítorí báyé ṣe rí àbí bí kọ̀ǹdíṣàn ẹ̀bẹ̀ ṣe rí láti wá rò pé ẹjẹ́ apẹ́ ọlọ́run ọba tó láyé ti mọ báyọ̀ ṣe rí ó ti pábẹ́ẹ̀tì ẹ̀ tó fi sọ pé ẹ̀sìn ti pé o kò sí ń táyé lè padà dàn tá a lè padà ṣe nǹkan kan láti kún tá a sòrire pé ẹ bàtà nàbí ń sọ̀rọ̀ yẹn tọ́lọ́rọ́ nàbí yẹn kọ̀ǹpútà ò tí ì dáyé so ńgbà kọ̀ǹpútà ò tí ì dáyé ńgbà ayé tí kọ̀ǹpútà ti wá dáyé ń sìn. a gbọ́dọ̀ tún àwọn nǹkan kan sí aláwọ̀ ya máa sọ bẹ́ẹ̀ àwọn èèyàn yà o pé pé nígbà yà nàbí nu aláwọ̀ àpò yẹn máa sọ pé pé kan bẹ ẹ má kí bara ẹni ti lọ mọ́kà mẹ́ńdà kálá ìwúká náà ògùn náà yẹn nàìjíríà dèdèrè ògùn náà àwọn tí wọ́n ṣàṣìyàn tí wọ́n máa ṣe wọ́n náà wọ́n náà ó wà mọ́kà yes kí ni jẹ́ ké kò sórí ẹjẹ́ sọ ọ̀kan fún iná kò sí tọ́lá lọ mọ́kà tó rí rí déédéé tí kálukú àìmọye ìṣe bá àgùlà nínú yóò làwọn èèyàn ń fa sìgá yòó mú torí pé lọ wáwá ó rí wo tó ń fa sìgá dáadáa àlẹ́ yẹn wọ sọ ọ̀dà sọ ara mi rẹ̀ bọ́ra báyìí mo fọlọ́ ń búra gbé mi ní eh, àwọn wa. àwọn tẹ́ bá wà ní Mẹ́kà masjidu Aisha ní mikọ́tù wọn àwọn tẹ́ bá wà láti ìlú wọn tí ọ̀gbọ́n gbọ́ náà wọ́n lè gbé wùmí tiwọn láti airport wọn láti ìlú wọn tí wọ́n wọ sọ yẹn wọ plane náà èèyàn sì gbé wùmí tán ní zulu lẹ́fà báyìí báyìí báyìí tá a máa so mọ́jú báyìí bàbá balẹ̀ tá a máa fi táìtì ìdí báyìí àti sìgá mẹ́nu rẹ̀ ó sì sí kìkì ó sì fa sìgá yọ aláìláìta náà mẹ́lẹ̀ ó sì fi hánu pẹ̀lú aṣọ ara lọ́rùn ó sì bẹ̀rẹ̀ lù ú. ó sì fà fóò mo ní wàá wò ó kò sí tọ́wọ́ ẹlẹ́mọ́kà tó ọ̀bà ń ògbó lórí ibú ṣe wà ń lórí ilé wa o ó lè ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ó jalè àwọn èèyàn ń lọ nǹkan àwọn èèyàn rí nǹkan yẹn tí wọn ò ní so rí lọ́dọ̀ bá kan ní gbogbo àwọn tẹ́bá wọn bẹ́ẹ̀ nìkan ni wọ́n sọ oríire ó ti ṣé ọmọ Ghana lọ sọ fọlọ́run fún kọ́dá Ghana ni ṣé fọlọ́run lọ́dá Ghana ọmọ Nàìjíríà lọ́rọ̀ dá Nàìjíríà ọlọ́run wa gbọ́dọ̀ wá lọ fi oríire sílùú kan pé ibẹ̀ nìkan lóríire wà no lọ́lọ́run ti parí ẹ̀ pé inna akramakum indallahi yatqakum ẹni tó nítumọ̀ nù yín lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn tí wọ́n ń ṣe tiẹ̀ regardless of the tribe regardless of the city regardless of anything àìmọye ọmọ mọ́kà ọmọ mẹ́dínà tí wọ́n wọ náà tọ́mọ Nàìjíríà ó sì wọ àlùjánnà náà ẹ ti ń pèrú bàmọ́ bíi Bilal ebá ọmọ Áfíríkà ni èèyàn dúdú ni Bilal ọmọ Ethiopia ni bí wọ́n bọ́dọ̀ sọ wá lọ yọ olórí ilé ní Ethiopia báwọn ní Bilal sọjọ́ yìí pé ọlọ́run kẹ́dẹ́ bíi pé níjọ́ tí anabi lọ ṣe ziyara alijanna sallallahu alayhi wa sallam anabi wa ń bọ̀ ọ̀rọ̀ ẹsẹ̀ irú ẹsẹ̀ bàtà báyìí lẹ́yìn tó túmọ̀ sí pé ẹnìkan rìn inú bẹ́ẹ̀ anabi wa ni ah, jìbìrì ló bá ń bi ọlọ́run mọ̀ ń gbọ́rọ̀ ẹsẹ̀ tá a wá ní jìbìrì lọ́lọ́ ni sọ fún ọ pé ẹsẹ̀ kan náà àwọn èèyàn rẹ nù ó ti kú ó ti débi ni ọlọ́run kò tí ì kú àwọn ọlọ́run ti ń fi ìlì rẹ̀ lẹ́kọ̀ọ́ tó di pé yóò débi tá a wá ní Bilal ọmọ Áfíríkà kò ṣe jọ́ ọmọ Saudi Salman Faris ọmọ Faris òun ló fún ànẹ́bì ní ọgbọ́n òun ló fún ànẹ́bì ní ìmọ̀ràn rádà òun ló fún ànẹ́bì ní ìmọ̀ràn lórí Khandak lórí khandak kìí sọmọ lárúbáwá so ọlọ́run ò sẹ́rí oore ọlọ́run ọlọ́run ò sọ pé ìlú kan báyìí ni pé ẹni tí àwọn tí wọ́n bá ń gbèlú báyìí nìkan mo sọ fún pé èèyàn sọ fún mi èèyàn gbé mi mo lọ umura kan dírẹ́bà tó gbé mi ó sì wá gbé mi lẹ́nu ọ̀nà kàábà báyìí lẹ́nu ọ̀nà haram báyìí ó yìí sọ pé ǹjẹ́ hmm, ọ̀kadà ló sì wù ọ̀kadà bá tó wọ́n lọ tàwa fún un. tí gbé mọ́tà mo ní òtí débẹ̀ ó lọ́ọ́ débẹ̀ yìí. ẹnu ọ̀nà aráàmù ló ti gbé wa o ó ń gbé wa lọ sukùlù èmi àti imam owó labi imam aláìrí àná kọ́lọ́ ọba ni kẹ kọ́lọ́ ọba ni ó gbé wa láti ẹnu ọ̀nà ó gbé wa lọ sukùlù ó visa o kò ní ra tíkẹ́ẹ̀tì o kọ́dà bọ̀ sọ́jà sọ aram kò ní ìdí kọ́dà sọ wáìtì aram ó ní ọ̀rẹ́ mi ẹ̀ tètè lárúbáwá o ẹ̀yà ẹ̀yà rà mú àṣẹ sùúrù à a tàwọn àbúni àti pé àwọn dúbà kankan tí a máa ń ṣe yẹn bí ó pè fẹ́ máa gun so òtí òtí àwọn ti dáadé àti ń bọ̀ alọ́ tàwọn àbúni ní ah, ọ̀gá o ọ̀gá àti olùmọ̀ ẹni mọ́tò bá ní dọ́kẹ́ ló sì ó wáyé dọ́kẹ́ láti wá tàwọn àbù ọ̀rẹ́ bọ̀ wáyé láti wá tàwọn àbù ẹ̀ ta ní ń ṣe bẹ́ẹ̀ Allah tí ìrọ̀bà wá tàwọn àbù tó ekú ń gbọ́. ọmọ nàìjíríà tó àtà wà fún sẹ́yìn à ọlọ́run tóbi kọjá báwọn ẹ lọ wo dáadáa ọlọ́run pera rẹ̀ ló ń déédéé kèé ṣe rọ̀ ó gbé kaaba ó gbé kaaba sí mọ́kà ó fi ráúdọ̀ sí mẹ̀dínà pé ó ní wọ ráúdọ̀ yìí kó wí nǹkan kí n má gbà ó gbé wọ yìí o gbogbo tí mo gbogbo tí mo tọ ọ ó ti fẹ́ báyìí sórí ọkàn ó sì balẹ̀ láti sọ bẹ́ẹ̀ torí pé tó bá ti sáǹpù rẹ̀ ò lè bàjẹ́ kí à ń fìṣẹ́ nígbà tá a dọ́ bo ni ọ kìí ṣe tọ́ta alátọ̀dọ̀ ọlọ́ni hmm, ọ̀nà wo lọ fẹ́ràn tó fi lọ bàjẹ́ náà ilé ìyàwó lè ní àtẹ́jú pàdé bàbá wo lọ sọ pé òkè á lọ sọ fún bàbá pé kéne kíkọ́ mẹ́ta ló mọ̀ tọ́lọ̀ ọba gẹ́gẹ́ ti sọ pé iná lọ́hà dájúdájú ọba ti ń yà láà láàyò dẹ́yìí rùmá bìkọ́ omi tí bá ń jẹ́ ẹ máa sọ oríire lọ kò ní í dá oríire dúró ata yorùbá yìí rúbá bí àǹfùsì yìí àfi táyìn náà bá dá ntọ́lọ̀ ní ẹ máa torí rẹ̀ sóríire dúró. lè gbogbo pé kárísà ara ló ń ṣe tọ́lọ̀ ń fi lànà fún ọ ìjọ tó lọ́rùn òní tó là mọ́ níjọ́ tí wọ́n náà bá lọ́ọ́ ṣe sàrà mọ́. ọlọ́run sì ní nílẹ̀ aláyùká yìí má bí kọ́ mi ọlọ́run iṣẹ́ rẹ̀ tí òrùn jẹjẹ rìn níjẹ́ òrùn jẹjẹ wà náà o. àtàyùká yìí rúbá bí àǹfùsì àfi tó náà bá pantí kọ́ ọmọ sẹ̀gáfà k'ọ ọmọ bínú mùsùlùmí k'ọ ọmọ dàkẹrù lọ́wọ́ ọba fi ń bínú sí ọ bí ó ṣe máa bínú sí ọlọ́run títí tí ó fi dijọ́ tí wọn náà pàtí kò ṣe bẹ́ẹ̀ mọ́. sọ fún mi kí ni problem. wa gbé ó gbé sí ó gbé ó gbé sí àfàyèdè làfàyè ṣe gbàṣẹ ó gbé ó gbogbo olú yòókù wa kèéjì ìsalábòsí ó ń déédéé sì ní wá ní òkè ibi tí ọ̀wá jẹ́ pé àyè kan ni gbogbo ibi tóbi bá ti ń dọ́tokò rẹ̀ láyé kóbi ọkàn mi sọ pé ọlọ́run wọlé afẹ́ mọ̀ ń gbọ́ tọkọ mi bá ń bí abùkátà yìí ọlọ́run mà bí ya rẹ̀ gbogbo bí ọmọ bá ti ń gbọ́ tòbí rẹ̀ láyé ọlọ́run wọlé afẹ́ mọ̀ ń tọ́jú àwọn òbí mi bá ń ṣe báyìí ọlọ́run ó ṣe ọlọ́run apá gbogbo àwọn àsìkò ànábì kà wa bójú bá rọ̀ ẹ̀ máa bẹ̀ lọ́run ọlọ́run ọgbà bákùkọ bákọ ẹ̀ máa bẹ̀ lọ́run ọlọ́run ọgbà bá àsìkò tí àsùbà bá ń bọ̀ ẹ̀ bẹ̀ lọ́run ọlọ́run ọgbà ẹ̀yìn àlásàrè ẹ̀ bẹ̀ lọ́run ọlọ́run ọgbà ìjọ jimá sọ ọkọ̀ ṣàbòsó ti ṣe déédéé òun tó ń fi ṣe ti mẹ́ta mẹ́ta òun tó ń fi ṣe ti mẹ́dínà mẹ́dínà ó sì ti kọ̀ọ̀kan sáwọn àyè kọ̀ọ̀kan ọwọ́ á àwọn kan tọ́jà pé ara wa gan ló fi sí àdébìnrin tó o bá ti fẹ́ èrè ọmọ lọ bẹ́ẹ̀ kọ́ mẹ́jà ìwọ mẹ́jà hàn rẹ̀ ọ́ láì ní máa rántí ọlọ́run èyíkéyìí tó wá bọ́ sí ọlẹ́ lónà rántí ọlọ́run ìwọ́jọ́ jẹ́ pé ahọ́n ní لا إله إلا الله أستغفر الله اللهم صل على محمد وسلم لا حول ولا قوة إلا بالله kò sí kankan tó jẹ́ wọ kò sí kankan tí èso rí gbogbo ògbà mo pàdé Dr. Ahmed ìkànnì àwọn alágbáwa ọwọ́ ń sọ̀rọ̀ bàbá wa ibùdó báàsì fún mi bàbá ibùdó báàsì tí èyí alágbára omi ń sọ̀rọ̀ rẹ̀ nísọkúsọ ní inú àwẹ̀ tí mo dá lóhùn tó yà gbẹnu dákẹ́ straight ó ní mudir munam ó ní bàbá ibùdó báàsì ó lóun kéwu wájú wọn báyìí ó ní èèmọ̀ ni bàbá òun bàbá ibnu baz ẹni tó jẹ́ mufti saudi <coughs> sábìkọ̀n ó ní èèmọ̀ ni bàbá òun ó ní gbogbo ìgbà tí bàbá ń bá wà báyìí tí èèbá ti ṣe pé bàbá ní ń sọ̀rọ̀ lọ́wọ́ fún yàn tí èèyàn ṣe pé bàbá sùn kò sí ẹ̀ka tí bàbá máa ṣe ju kí wọ́n máa dákọ̀ ọlọ́run lọ ó ní kódà tẹ́yìn bá ń fóònù bàbá báyìí àsìkò tẹ́yìn fóònù fi ń sọ̀rọ̀ pé òun ní ń sọ̀rọ̀ lọ́wọ́ bàbá ó sì máa tún ṣe àsùnmọ́lá wà ní mọ̀lẹ́kì láìláìlá kéde pé wọ́n máa pariwo ó ní ẹnu bàbá ọ̀sán nìgbó tọ́ba tí wọ́n ti kò tẹ wọ́n dẹ́ni lò wọ́n dá lóko ókè ẹ̀ àwa náà àjọ lọ ní ìṣáàlà tẹ́ni bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́dà bá bẹ̀rẹ̀ lọ ọ̀dọ̀ bàbá bá yẹ lágbára ó rúrúrú bàbá yẹ àti láyà balẹ̀ wọ́n máa mẹ́jú pẹ̀lú ọlọ́run tiwọn débi pé ọwọ́ àti mọ́ bàbá làbẹ̀ pé tí wọ́n bá sùn báyìí ètè wọn méjèèjì òdùwọ́ mọ́ ìmọ̀ lu àwọn báyìí Ibn Baz ó ní èèmọ̀ ni bàbá bàbá ń jẹ́ èèmọ̀ àwọn ni wọ́n máa ń sáyìn anything owó ní kẹ̀kẹ́ ní ìjọba Saudi gbogbo ẹ̀ kẹ̀kẹ́ kò sí wọ́n ní ẹnìkan wá lọ wọ́n wá wọlé sí bàbá bàbá wa sáyìn two thousand fún two thousand riyal two thousand riyal bẹ́ẹ̀ni sẹ́ ajáde báyìí yọ wá lọ sí the next office ibẹ̀ ni wọ́n ti ìyẹn kínní wò kó tó pàṣẹ the next office àfáànù o àwọn yẹn náà wọ́n dáwọ́ ń o pé bàbá ntọ́bákù owó rè òun ntọ́bákù owó rè bàbá náà sì ní pé àá ó ti dáa ní àtàwọn màmí láàmú gbádùn bàbá sáì two thousand fẹ́ni ẹni lọ nẹ́ẹ̀sì ní wọ́n kàn fáàmù ẹ̀ ha kẹ́ni ó tó débi nẹ́ẹ̀sì ní o ti fòdó kankun o ti sọ di twenty thousand riyal wàlọ́ọ̀yì ṣé ẹ mọ̀ pé ẹni wọ́n mọ̀ pé o ti ní gbèdéke iye tí bàbá lè sáì láì ṣe pé bàbá fọ̀rọ̀ tẹ̀lé bàbá mi sáyẹ owó tọ́pọ̀ ṣùgbọ́n wọ́n fọ̀rọ̀ tẹ̀lé sẹ́yìn gbogbo àwọn tá à ń lo current account náà máa ṣe bẹ́ẹ̀ pé ẹnìkan ọgọ́rọ̀ gbàjú ọ̀ndẹ́ tí n bá ti rí ẹni tó mú ṣẹ́ẹ̀kì mi wá tó bá ti kọjá ọ̀ndẹ́ thousand ẹ pè mí manager bank rẹ gbọdọ̀ pè ọ́ sẹ́yìn àpò ọmọ olè tí ọlọ sáyẹn èèyàn kò ní mọ̀ iye tí tó bá ti wá pè jù wọ́n kẹ ọkẹ ẹ̀yin náà ní afúnlówó ẹ̀jọ̀ kò báyìí wọ́n kà pé ẹni tó lówó ni akọ̀wé wa pé bàbá bùnú ah, thousand wá ẹ̀ sọ̀rọ̀ tẹ̀lé Baba n'i sẹ́ signature mi wà náà ni ẹ bàbá ní ẹ fún ne ba kó fún un ní kó lọ ńgbà wa kó lọ ìbẹ̀rù ọlọ́run wa bọ́ sí ẹni náà ní ẹ̀mí ó wá padà lọ sọ fẹ́nìkan pé òun fẹ́ lọ jẹ́wọ́ òun fẹ́ lọ jẹ́wọ́ ní kí ló ṣẹlẹ̀ ó wá sọ ńtọ́ ṣẹlẹ̀ o ọ̀yà ah, lọ jẹ́wọ́ náà o ó wá bàbá wọn mú dé wọn mú dé wọn ṣàlàyé wọ́n mú díwájú àwọn bàbá yìí torí owó ọlọ́run ọba tọ́lọ́ ń kó sọ́dọ̀ kanú ẹrú rẹ̀ tọ́wá ní kẹrú rẹ̀ kan wá gbà tẹrú rẹ̀ ń wá ṣàbòsí tẹbi akáńkọ́ọ̀bù sí lọ ẹtẹ ọkọ yọ akáńkọ́ọ̀bù lọ rẹ̀ náà wọ́n yọ wa kí tó fi ṣe bẹ́ẹ̀ bàbá ní nítorí tó fi ṣe sọ ni pé tọ́ ẹ pé two thousand tí mo kọ fún ọ rẹ níjọ́ náà gẹ́gẹ́ lọ dá eighteen thousand padà sínú àkáǹtì ìwà báyìí kó fún wọn kẹ́sì jọ máa lọ tó bá jẹ́ pé kọ̀ọ̀ká ni ló fi fi eighteen yẹn kún ayọ̀ǹda ọ̀ya kí ló ṣẹlẹ̀ ó ní àkọ́ká ló ń fi fi kún bàbá ní ó ti di halal fún ọba tọ́wọ́ sàwọn ní ha mo tọ̀ pé ó yìí ló burú jọ kan mo tọ̀ pé padà wò ní sọpá làwọn ọmọ mo tọ̀ pé sùn mu ọ wá mo tọ̀ pé sùn ó sì ọ làwọn ọlọ́run ẹ bá jìnnà sí wọn àfikà lọ sànù wa jama gbogbo àwọn nǹkan yìí èèyàn ò lè fi nǹkan kan kún ẹ̀sìn kó sórí ire o gbogbo táwọn afẹ́sìn ń pariwo tí ń lé lójú yìí ẹ lọ wo Iran ń sìn o sẹ́ẹ̀tì ń tọ́sẹ̀lẹ̀ ní Iran ẹ mà torí pé ẹ mà ń pẹ̀ ẹ̀sìn Iran wọ́n ti gbé kábà kalẹ̀ báyìí Iran ti ma kábà báyìí tẹ́ ẹ bá rí bá ṣe ṣe ẹ rò pé kábà ti mọ́ta gẹ́gẹ́ ni Iran wọ́n ti ṣe kábà báyìí àwọn Shia tá a sọ pé báwọn ni wọ́n dá wíìdì lẹ̀ àwọn ni wọ́n dá mọ́lúdì lẹ̀ àwọn Fátìmì yìí náà àwọn tó jẹ́ pé Fátímà àti Hasan àti Hussein àti Ali nìkan ni wọ́n láì gbogbo àwọn sàbẹ̀ yòókù wọ́n máa ṣépèlé wọn ni wọ́n máa ṣépèlé Abubakar ni wọ́n máa ṣépèlé Umar ni wọ́n máa ṣépèlé Usman ni à wọ́n ti ẹ̀fẹ́ búrò ìyàwó Aisha ìyàwó Ànábì tẹ́lá gbó kọ́ tẹ́lá pé Aisha ẹ wá lọ gbọ́ yìí dáadáa àwọn ìránù tá a sọ yìí o wọ́n ń kọ́ tíra o ibi tí kálukú ó ti mọ̀ pé tọ́mọ rẹ bá fẹ́ kéwú kọ́ ya mẹ́lẹ́ kéwú tó mú lọ àwọn ìránù yẹn ń kọ́ tíra o wọ́n sì mọ̀ wọ́n gbọ́ lárúbáwá dáadáa torí pé lárúbáwá èdè ni o mọ́tòrí pé yẹn ń sọ lárúbáwá jọjọ lójú pé àfáà ni o ẹni tó ṣe àkọ́kọ́ dictionary mújídù là ń pè ọ́ga tó báyìí kírísítẹ́nì ni o sùúrù àti níbìlì mojid torí gbogbo tẹ̀sí ní sórí ibú ni mò ń sàlàyé fún yín o ẹ̀ sì ní sórí ibú lágbára ọlọ́run àtọ́rí ibú ayé àtàlìkẹ́ àmọ̀ ẹ̀ ní ṣe èmi náà ní ṣe àti gbogbo tọ́lọ̀ ń ṣe fún mi. mojid ó ga tó báyìí o kìí ṣe mùsùlùmí ló ṣe o àwọn máa gbẹ́sẹ̀ lé gan ìwọ tọ́lọ̀ bá yóò gbẹ́sẹ̀ lé Kùránì gbogbo sílà tó bá ti rí Kùránì ní sórí pé ìjẹ́ mùsùlùmí rẹ mẹ́rin ẹgbẹ́sẹ̀ lé Kùránì tọ́lá ti rí sílà Kùránì kọ̀dọ̀ kóra ni mo yàtọ̀ sí sí àkùrán mùsùlùmí àwọn ìran yẹn ń ṣe tíra o àwọn táwọn mọ̀mọ́ tàbà jẹ́ tabatiri ọba àti dáhùn mọ̀ wọ́n ní mode of dressing wọ́n ní bẹ́ẹ̀ ṣe máa múra wọ́n dẹ̀ ní station kan tọ́lọ̀ fún wọn wọ́n máa tóbi wọ́n wà ga wọ́n ya wèrè wọ́n máa da kàbáàrú wọ́n máa da bíi tàlàfùrú torí pé wọ́n gbẹ́kẹ̀lé ìjọba wọn gan torí ìjọba wọn ní sophisticated weapon Amẹ́ríkà bẹ̀rù Iran amẹ́ríkà gẹ́gẹ́ bó ṣe ya òrèrè tó ó bẹ̀rù iran wọ́n ní nǹkan kan tó yẹ pé tí wọ́n bá tẹ̀sáyé báyìí àfẹ́ntọ́lọ́ ọ̀bá fẹ́ parẹ́ nìkan ò ní parẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí amẹ́ríkà bẹ̀rù wọn kèé dọ́dọ̀ wọn rárá wọ́n máa fi nǹkan takò ẹ̀sìn láti pilẹ̀ ali nígbà yẹn ali ẹnikẹ́ni tí ali bá mú tọ́jẹ́ ṣíà ànàsí lórí mi o ali tí wọ́n sọ pé làwọn fẹ́ràn yìí o gbogbo tó bá ti dá yóò ní tó fẹ́ bàjẹ́ islam da pọ̀ so torí ẹ̀ ló fi jẹ́ pé gbogbo tó fẹ́ bàjẹ́ ló yípo ẹ̀ mẹ́kálukú lọ́wọ́ àti kíkálukú sọ́ra àwọn ìlànà yẹn ń kọ tíra àkọ́kọ́ professor ní department of arabic and islamic studies ní university of ibadan òsàlọ̀gá gbogbo university gbogbo nàìjíríà àbẹ́ẹ̀kọ́ ni the first professor ní department of arabic and islamic studies christian ni celestia ni professor ogunbiyi wọ́n gbọ́ lárúbáwá débi pé wọ́n bẹ láyé nìsín the first professor ní department of Arabic and Islamic Studies kíkálukú ọmọ yìí pé ìsọnù ìṣìnà ó ti ń rìn báyìí kálukú ti sílẹ̀kùn fún ọlọ́mọdé wọlé wọn the first professor tí wọ́n pa pé professor àkọ́kọ́ láyé ní department of Arabic and Islamic Studies department of Arabic Arabic and Islamic studies Christian ni Professor Ogunbiyi wọ́n kọ àìmọye tíra ṣé wọ́n àsọpá nàbí dáhùn ẹ sọ fún mi tọ́tà ẹni bá ṣáájú ẹni lọ́dọ̀ yẹ ẹni ṣé yẹn ni ọbẹ̀ fún ni lóúnjẹ Professor Ogunbiyi nígbà wọ́n padà wádìí lọ́dọ̀ wọn pé kí ló dé tẹ́ ẹ jẹ́ Christian tẹ́ ẹ wá go into Arabic and Islamic studies wọ́n wá ní tọ́fà ni pé àwọn ń wá admission gbà náà gbogbo ibi táwọn wá fẹ́ admission sí wọn fáwọn ní courses yẹn wọ́n wá ní Arabic and Islamic studies nìkan ló kù nílẹ̀ àwọn wò pé àwọn sábà lọ yunifásitì wọ́n ní ìyá àwọn wá bu ẹkú kẹ́hìn lọ́mọ pé kèfèrí máa dúró tiẹ̀ sí wọn ìyá àwọn wá bu ẹkú pé ah, ògùn bí yìí ọ̀rọ̀ àwọn máa kírun ah, wọ́n láwọn àwọn sì fẹ́ràn màmá àwọn pọ̀ àwọn àṣàdúrà fún màmá wọn pé kò sí bí wọ́n ṣe kọ́ àwọn tó kò sí báwọn ṣe rí òdodo ń bi kíní tó àwọn ò ní kírun àdéhùn yẹn làwọn á ń tẹ̀lé dìsìn wọ́n ń bẹ láyé ẹ lọ wádìí professor Ògúnbíyì wọ́n máa kọ tírà gan lágbáwá wọn fluent torí pé gbogbo àwọn tí wọ́n kọ́ wọn lágbáwá ni wọ́n láti Libya láti Egypt láti Saudi láti Cairo láti Sudan wọ́n gbóná gan tírà tí wọ́n sọ fún yín ni o múnjídù rèé tírà ni o Christian lọ́kọ́ ẹ̀wọ́ ètò ṣẹ̀ṣẹ̀ ìwà mi nìyí pé láìláìlára ń bẹ lọ́dọ̀ rẹ̀ báwọn bí tíra yìí ṣe tó kò sí bísímìláì àwọn tí máa gbẹ́sẹ̀ lé kò ní bísímìláì rẹ̀ ṣe ń wò yìí kẹ́lò pé kèfèrí wọ́n ọ̀bá ọ̀fẹ́ wọ́n ọ̀bá ọ̀fẹ́ sì ṣeré wọ́n dúró sí yẹ́yẹ́ nípa ẹ̀sìn wàláì wọ́n dúró yẹ́yẹ́ ẹni ìṣẹ̀lẹ̀ mi ìyanu pé ẹgbẹ́sẹ̀ lé koran koran kọ́ o múndídù là ń pè kírísítẹ́nì lọ́kọ́ ó fi tú èdè dictionary ni pé èdè báyìí ìtumọ̀ rẹ̀ rè ìtumọ̀ rẹ̀ rè ìtumọ̀ rẹ̀ rè ìtumọ̀ rẹ̀ ní ó ní tí mi gẹ́gẹ́ tí wọ́n rà jogún ó koran tó tọ́ wáyé ẹ̀ńdọ́ gbèsè lè tọ́ wá sí tó rí pé ah, ní bẹ́ẹ̀ rẹ̀ àyẹ̀fẹ́yẹ tíra tí a kọ tí a kọ ńgbà tí olúwa fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́ gbogbo àwọn nǹkan yẹn wọ́n ti kọ́ ní ni translation ni now ló ń translate so jama ẹja sọ̀rọ̀ dáadáa gbogbo bi tí wọ́n bá jẹ́ pé wọ́n sọ fún màrẹ́ wípé kọ́ paláǹgbọ́ òmí mọ́ mọ́ lọ lé kéwù bẹ̀ ta ni sọ pé mọ́ lé kéwù òun àwọn wọlé lọ́la ní ìsìn àwọn máa ń bì àti wà náà lílàjọ yà àgọ́ ààrẹ ekiti kankan nǹkan wa bí advert wo la ṣe àníwọ̀n náà kọ́ ọmọ lọ ibi tó lè kọ́ ọmọ lọ́pọ̀ ọ̀dọ̀ sátà ń bẹ ẹ̀yà road ọ̀dọ̀ ustazu abrasili eh, n'oluyoro eh, lẹ́kẹ̀wù bẹ́ẹ̀ lẹ́kẹ̀wù àwọn lẹ́kẹ̀wù súnà tọ́jà pé wọ́n máa kó kéwú àti kò sí nǹkan kan àfọlọ́n kò sí nǹkan kan àfọlọ́n sọmọ lórí ni kéékèèké ẹ ìtàké tó ní ìtó ọyá wa lòdè ìtàké ló ní ìtó lọ́pàá láǹgbà. tẹ́wà jẹ́ kí àwọn ẹ ti wá sọ kéwú di ìdàkudà máwọn ẹ̀rọ àwọn ẹ ti wá gbọ́ yé débi pé ẹ̀rọ àwọn máa bá àti mọ́mọ́ wá lé kéwú. ó gbà pé táwọn bá ti mọ́mọ́ lọ lé kéwú yọ kẹ̀kẹ́ mo sọ fún yín pé ẹnìkan fi sáàlì òun sábẹ̀ mọ́mọ́ òun lọ lé ike ìyá rẹ̀ wá ní òun fẹ́ mọ bí wọ́n fẹ́ mọ́mọ́ òun lọ àwọn ọkùnrin tóbìnrin máa kápá yẹn ni so kọ́lọ̀ mọ́ ṣe jábẹ́ wọ́n sá débẹ̀ nípa wọ́n sá débẹ̀ lóòótọ́ wà lọ́ọ̀lì gàgà ibi tí obìnrin tó kù sí láì lọ́ba gbọ́ harahara ah kínú àṣẹ alágbàṣẹ sọmọlẹ̀ láàyè ni àwọn bàbá ni àhàràyà ìjókòó kò sí ẹ̀gẹ́ àwọn ọmọ náà ló mú ọmọ yín ọ̀rọ̀ wọn ọmọ tó tọkùnrin délé ọlọ́pàá ní fún gbogbo ẹbí ẹgbà o ibi tó ti fọ́ máa sògùn owó ló mú lọ o gbogbo ẹbí náà dìde ó lè mú lọ olú sọ pé la tó ní kan mi ó rí mi fín mo fi mo ní tani kùrìsíyù ń bẹ tani kùránì ń bẹ òkè kí wọn náà tá a e, e bá e ti babaláwo tí wọn a ń pàdé lóde èyí tó bá ní ẹsipẹsì náà àwọn ológun lónìí ẹ dá àfa lónìí ẹ lẹ́nu bàríkà ẹ pa ọlọ́run lé ọlọ́run ọ ọ̀rọ̀ kọ́ sọ gbogbo wa là ń sẹ̀ bá wọ́n á ní wọ́n á pàtàkì rẹ lójì níbodè wọ́n ní ẹ̀dá àwọn àfa lóhùn ẹ̀dá alájí lóhùn wọ́n á ní tó ń ni ọ ẹni ọlọ́run olóògùn wàláì babaláwo ni ọ even ẹja múra dáadáa jọmọ pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run jí gbámú ẹ má ṣe tí ọba ti pèlè ẹsìn ẹ má pèlè ẹsìn wa jọmọ torí gbogbo tó bá ṣẹlẹ̀ agbọ́dọ̀ máa jẹ́ kẹ́ ẹ máa gbọ́ kó lè máa jẹ́ ẹ̀kọ́ àti ìfọkànbalẹ̀ gbogbo yín ọlọ́run ọdẹ ìfọkànbalẹ̀ yọba ń bẹ sí yín ìnira ọlọ́run ní fi mú yín ìpayà ọlọ́run fi mú yín gbogbo ibi tí àyàkálukú yín ti ń já ọlọ́run ó bá ń fi ìfọkànbalẹ̀ rọ́pò fún yín iṣẹ́ yín ọlọ́run fàlùbáríkà sí ẹ ẹ oríire tọ́pọ̀ ọlọ́run jẹ́ ṣe ẹrú ọlọ́run kan ń bẹ sàrà wa bíi ní ìjẹjọ bọ́lọ̀ ń fẹ́ ti fọba fún báyìí wọn sọ ti ń lù wọn wọ́n ní òun jọba ló pè mí bàbá bóun ni torí pé ọlọ́run ọmọ náà pé mo pè lọ́mọ wà ọmọdé ni àmọ́ tó bá ti jọba àní pè lọ́mọ o àmọ́ àní fún òun wa ni ẹ ẹ ni.

ẹni tí ẹni tí nìkan ló kù tá ní tẹ̀lé níṣàlá sàdéhùn bẹ́ẹ̀ fún a ti yẹ gbọ́ in advance àwọn àdúgbò tó tẹ̀lé torí pé ti sàdéhùn lójú ẹsẹ̀ náà ní máa sọ báwọn akọbajẹ pé òòsà yìí ní gbà ẹ ẹ mọ ṣe máa ṣiṣẹ́ máa wò wọ́n fáàlù wọn sí ń tọ́rọ̀ wọn

wàhálà yẹn rí mùsùlùmí jẹ ẹjọ́ kẹyìn ó lè lọ́sẹ̀ ni wọ́n fògùn pọ̀ egun ẹrú ọlọ́ọ̀kan mo fẹ́ ṣe kankan ó wá ha owó ni kankan mo nídìí two fifty thousand mo wá sara fifty ọlọ́run ṣe fifty ń ó kù two hundred mo wá dájọ́ tọ́jà pàbàrà mi ọ̀kan àmàgbọ́n ọlọ́run kà <laughs> get ńgbà tó lọ́wọ́ ṣe ìgbà nìkan ṣe dénú ló bá ní ẹ ṣe kí nìkan wá dà pọ̀ ó sì àbá aládà ọmọ ẹni mo ní tẹ̀lé lọ ẹ lọ yí owó òun yí má sọ bá fọmọ ẹ lásọ ẹ má gbé bọ̀ ìwọ mo ní má sọ má ọ̀gẹ́gẹ́ bí tọmọ ìwà o kóògùn ọmọ jẹ ògùn kọ́ má pa àwọn jẹ ògùn ò lè pa eléyìí torí pé tóògùn bá dọ́dọ̀ ọmọ àtẹ̀mí ògùn náà ti mọ̀ pé orí ọ̀gọ̀dọ̀ burú ẹ náà bá gbówó lé àkọ́kọ́ là méjì àbá pinwo nígbà tó máa gbé tiẹ̀ lónìí à rárá ògùn ọ̀pá tóògùn ọ̀pá pa wà mi bá gbà lọ́dọ̀ mi díẹ̀ díẹ̀ wà láìwé ìjà mo wí fún yìí bí sí ògùn ìpa so ogún kẹkẹ ò lè parí wà láì sẹ́gun ò lè parí so gbogbo àwọn kan yẹn ẹ wá gbọ́ níjẹ̀jọ́ mo wá sàlàyé fún yín pé àwọn méjì kan wá béèrè owó ń bí abí wàhálà ẹ̀yìn yẹn sì gbìyànjú ẹ dá owó yẹn ṣùgbọ́n tẹ́ bá bẹ́ẹ̀ tí mo sọ mo ní ẹni àkọ́kọ́ àfa yẹn ẹni yẹn astaghfirullah alazim alladhi la ilaha illa huwa ẹ̀kọ́ yìí kó lè yé wa ni arọ ni ó lóun fẹ́ ra ni iṣẹ́ ó wù mí kára fún un ẹnì kejì ní ìyàwó òun operation tẹ́ bá rántí tí mo sọ mo ní ẹni tó ní ìyàwó òun operation mo ní ẹ̀mí mi doubt well ṣé ẹ rántí pé mo sọ ìlẹ̀jọ́ mo ní ṣùgbọ́n torí pé àìsàn ọlọ́run àmọ́ kọ̀kọ̀ ẹ̀já gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n àtẹ̀lẹ́dọ̀ hospital ètò ló bẹ́ra níṣẹ́ àtẹ̀lẹ́dọ̀ níṣẹ́ ìwọ̀nba owó tíjà máa dá àwọn àdá méjì gbogbo ti ti gbéyàwó kọ̀ la báyà lẹ́sẹ̀ ẹ̀gbọ́n pé mo ti gbéyàwó aṣọ pé àwọn gan mọ̀ wọ̀nyí ọlọ́pàá àlùbáríkà sí ìyìn máa máa pè é ni oúnjẹ ó ti pọ̀ jù ẹ lálùbáríkà jẹ̀mọ́ ìgbà tí àìṣe tán ìgbéyàwó mi kọ̀ ni o ìgbà tá ni sọ pé mo wá ní ẹ lọ fún lówó wọn àwọn kejì ìyẹn ọjọ́ tí mo fẹ́ ṣègbéyàwó yẹn gan nọ́mbà yẹn bá pè mí pé pè mí báyìí mo bá gbé e. torí tẹ́ ẹ bá gbọ́ ní gbogbo mi tàbí tẹ́ ẹ bá rí ẹ wá bí ni o pé àbá yìí kíríkà náà kíríkà ẹ wá bí o lọ́ba pè mí mo bá gbé e. a gẹ́gẹ́rẹ́ nígbà tó ṣe ìgbóhùn kò gbọ́dọ̀ ọba búra ó ti gbé ìwo lọ́wọ́ ó wá fẹ́ pọ̀ fáwọn pèsè mi gẹ́gẹ́ ni mo gbé kọ́ ìdẹ̀wẹ́ nọ́mbà yẹn ó wá mi jẹ́mọ̀ mo wá gbé ó wá pọ̀ fáwọn pé sẹ́mọ̀mù nìyẹn ó ni ó wá bẹ̀rẹ̀ ọ̀fọ̀ náà ó wá bẹ̀rẹ̀ sí pọ̀fọ̀ ó pè dáadáa ó wá ní pépé mi pépé rẹ̀ nu gbogbo jẹ́mọ̀ sọ pé mo wá tí ẹ bá ṣe bẹ́ẹ̀ jẹ́ ni ọlọ́ yóò ti sún tí ẹ bá ṣe ẹ mọ wá lónìí tá a ní ò sí lára rẹ̀ kálukú náà ń fi mọ́ra nínà náà ẹni tí tẹ̀ bá wá fẹ́ le jù òun ni wọ́n ní kó wá dọ̀ wọ́n kí wàá burú nu ká sọ yìí pé òkè o à á tẹ̀lé débi obìnrin tí wọ́n sọ pé sẹ̀fù nẹ́ẹ̀sì tí wọ́n sọ ni pé ìwọ rẹ ní wá ń tọ́ pínpín mi kíní kan wá ṣe kíní kan wá

bẹ́ẹ̀ ni ìgbàgbọ́ wọn máa ga sí nínú ọlọ́run lójú ẹsẹ̀ náà tí wọ́n bá ti wá parí ọ̀fọ̀n tán tí wọ́n wọn tán wọ́n sọ pé wa ní wakil ẹ wọ alákòókò rẹ̀ sí látàárọ̀ ẹ wọ́n fọ̀tọ̀ pápápápápápá gbóná ẹ̀yọ́ kan fi ṣe kéènì ní wa ní mo wá promise yín pé pẹ̀lú tẹba yín mú báyìí yín sì bẹ́ lọ́hùn kí ọ láti sámà ṣé èsì ṣe pé ìyà tí wọn ò ní pé fi ń jẹ́ èmi lólò bíi torí nǹkan bóun ni bá ṣe wọ wàhálà tó tó bá yẹ pé kì í sọ níjọ́ ìgbéyàwó èèyàn kẹ́nìkan máa kọ̀ fún ẹ a bá ti ṣe ń jọ́ pe ni bí ẹ dákun torí pé kò háìdì

ó wá pè mí ó wá ń pọ ó wá sọ yẹ kó lè dùn má yẹ kó ń rú mi jàmá sọ yẹ kí kí n ṣe ẹsẹ yẹn gẹ sọ yẹ kéèyàn lè sọ pé ò ní rí ọmọ sọ yẹ kéèyàn lè sọ ní gbogbo tí jẹ dáadáa láyé tó jẹ pé ó ṣòro ó dà ń tọ́ dáadáa ọlọ́run fún un dà dáadáa ó dà láyé wàláì dáadáa dà. kéèyàn kàwé kọ́ wá yanjú kéèyàn kéwú kọ́ yanjú kéèyàn wá di ọmọ pé ó kúrò ní ọmọ ilé wọn nìkan mo ti kúrò pé báwọn bàbá rẹ̀ nìkan ló bì mo mọ̀ ti kúrò ní pé eh, kèé sẹ̀gbọ́n wa mo mọ̀ ti kúrò ní pé kèé sọ̀rẹ́ kò mọ̀ sí lọ wá dùn kó sì wá lè dùn mọ́ kí èyí bá ṣe ni mo gbọ́dọ̀ kú ṣé bíbí kí mọ́kù gan ni ó rí lójú ẹ̀lẹ́ fi tọrọ ẹ̀mí kíkùn fún yàbí ẹnìkan wá ní kẹ́mi yẹn kúrú lórí àìtúnṣe ó wá ń ṣépè gbogbo yẹ nǹkan kékeré ni jàmọ́ ẹ̀ lọ dúró tọ́lọ́ tí a bá wo sẹ́ fún yín ẹ̀ tàtù tí a bá ṣe kí ni ká fún yín ẹ̀ pè rọ̀ ni pẹ̀lú ògbọ́rọ̀ gbogbo tí jẹ́ ìran ìjàmbá láyé ọlọ́run níbi ṣe yín kò sí níbi ṣe ogun tó yípo yín ọlá àjọkọ̀ ìṣù ọlọ́run ọlọ́run wà bá wà pẹ̀lú yín àdúrà yẹn ó máa gbà bùkátà yẹn ó máa bíyá mo ní gbogbo ìgbà yẹn máa sọ pé la ilaha illallah alimalikul hakul mubin àbí la ilaha illallah ẹ wí bẹ́ẹ̀ alimaliku alahaku alimubinu yìí tí mo wí ń wàláì bàbá balẹ̀ ìní ẹ̀kọ́ sí ráúdọ̀ ànábì báyìí ní Madina lòkè bíi ráúdọ̀ tí a máa rápálá tá a máa já gudugudu wọ̀n ṣàgbékèké tó rí yìí. wọn ò fẹ́ jẹ́ èèyàn wọ ọbẹ̀ sẹ́pẹ̀ tẹ́ bá ti wọ tẹ́ o sẹ́pẹ̀ méjì méjì ni pupa kan gírì ibi gírì yẹn òun ni ibi júwe pé tọ́ ọ bá ti lè rí bẹ̀ ọba ti tọrọ ń ọ̀sẹ̀ ni o ìjẹ́ wa kọ síbi háàkì báyìí tó wà ń bẹ̀ ni la ilaha illallah alimalikul hakul ni gbogbo ẹni tí ti kò ní ṣaláìní ọlọ́run bá pèsè fáìní yín gbogbo yín ọlọ́run ó ṣí ọ̀nà fún yín yóò wá jẹ́ kọ́nà náà fẹ́ẹ̀ ọlọ́run ó fún yín kọjá ntẹ́ ẹ níyì tó fi jẹ́ pé nínú oore tọ́lọ́run bá ṣe fún yín ẹni tẹ́ ẹni tó fẹ́ ọ̀jẹ̀ ńbẹ̀ ẹni tí ò fẹ́ ọ̀jẹ̀ ńbẹ̀ gbogbo tọ́lọ́run bá ṣe fún wa lóore ọlọ́run ò ní já fífa kó tọ́lọ́run àti tòjíṣẹ́ rẹ̀ ọlọ́run ṣàánú wa yóò gbàdúrà wa yóò bí abùkátà wa níyeye òun la ṣègbéyàwó ọlọ́run gbàdúrà wa kùránì ọ lọlé bíbélì ọlọ́sìn ní kó rí nǹkan amújáde ẹ̀sán so bàbá wa ṣìfìlérè pàrìmá ètò ọ̀run tó ń garun lájẹ́ pé abẹ́ ní abẹ́ Ati ojú rí bẹ́ẹ̀ a ti ṣe yìgì a ti ṣe gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ọlọ́sìn ní kárẹ́sìn practice wọ́n má wọ́n gẹ́gẹ́ bí ìlànà tiwọn mo ní ok no problem kan nílùú onílù náà rí pé àwọn èèyàn two thousand àmọ́ wọn jòjò two point five million wọn ni ọkọ ìyàwó ẹ wá jó mi tó ọba fẹ́ káwọ́ ojó ìwọ pàlù <coughs> ọ̀pàlù wàá máa pé ẹ má fi kéwú ṣe eré náà lórí ọba kọlù rẹ má pé ẹ má fi kéwú ṣe eré kéwú ò ṣeé ṣe kéwú ò ṣeé ṣe yẹyẹ làbá náwó fún ngba ah, àwọn tó mbẹ àwọn ẹ̀tọ́ bọ́ bẹ lẹ́nu ìgbà jẹ́ ọba náà five thousand yóò jòjò five point five million ah, olórí pé tó ń bẹ̀ fẹ́ ta olórí wáyé. àbí nkúkú pa ìlú ni Allah kú الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله